وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أصبحت الله وبعد ذلك eléyìí tó tún fi àánú rẹ̀ tí ó fi dáa padà sí ìjókòó wa ilé ẹ̀ ní ibi ṣe ọjọ́ kẹtàdín ní ogún nínú oṣù ìjùmọ̀dá àti oṣù kẹfà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogójì ọdún kẹjọ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة لكتاب جامع بيان العلم وقلب في ابن عبد البر رحمه الله تعالى بدي أبرد هنا لأرتي أجا ردينا لقولا في وفهم مما أما رأوا اللمواني يوري رأي èyí tí látàrí ohun tí wọ́n gbọ́ yín ló tẹ́lẹ̀ ọlọ́run àti súnà nàbì sallallahu alayhi wa alihi wa sallam. ibi tí a bọ́rọ̀ dé òun náà ni ọ̀rọ̀ àfáwà al-Ahnaf oníkádà al-ulama an òun làwí gan yìí níjẹjọ ṣé àwọn olùmọ̀ wọ́n súnmọ́ kí wọ́n jẹ́ arbaba wọ́n ti fẹ́ẹ́ di. ẹni tá a lè pè ní wọ́n pé wọ́n di adẹ́dà ọ̀sùnmọ́ wọ́n ti fẹ́ẹ́ jẹ́ ní tá a lè pè ńlá lọ́ọ̀dù kan lápẹẹrẹ torí gbogbo ìyáyá lámúyọ akadébé àìlè ẹ̀yìn yá káàbá fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú mọ̀ fàyílà tó lé mọ̀ padà lọ bí yẹn náà. inú ọ̀rọ̀ mi táwọn olùmọ̀ tún sọ kò ní pẹ́sẹ́ rí àpèjúwe àwọn olùmọ̀ mọ́sálì olùmọ̀ ọ̀dàbí omi ni olùmọ̀ ẹ̀sìn ọ̀dàbí omi ayétumọ̀ sáfọ̀ tó nẹ́fà ọ̀hún níbi yòówù tó mi bá jábọ́ sí asánfààní ẹwà bí irú kálukú sáláṣí sàlàyé rẹ̀ bí àpẹẹrẹ mi dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ òjò tọrọ ọ̀rọ̀ sílẹ̀ tí ó lè mú rúbì jáde rúbì mu ọ̀rọ̀ síbi tó jí kòtò àwọn èèyàn gbomi bẹ́ẹ̀ sáǹfààní bẹ́ẹ̀ lẹ́wọ̀n làwọn olùlọ bí omi ni wọ́n tó ife haisumọ̀ sáfọ̀kú nẹ́fà ẹ̀ níbi yóò tí wọ́n bá já bọ́ sí báyìí wọ́n á wúlò mẹ́. Abul Aswad Ad-Dukhli nínú ọ̀rọ̀ tó ń sọ ń sọ nípa ọlá èyí ń bẹ fún àwọn olùmọ̀ olùsẹ̀rí àwọn àlùmúlò tó kẹ́ àmọ́ àlẹ́ náà àwọn ọba adájọ́ ni wọ́n jẹ́ lórí àwọn èèyàn ṣùgbọ́n wà lè rìn lẹ́mọ́ tọ́ka wàhálà táwọn táwọn olùwọ́ bá ti yẹ pẹ́ lára wọn. ẹ rí àwọn olùwọ́ ni tọ́ka àwọn làwọn tún jẹ́ alẹ́lúmúlò wọ́n tún jẹ́ adájọ́ lórí àwọn ọba. lọ́ba ní tàbí tí wọ́n ṣèdájọ́ àwọn aráàlú àwọn aláṣẹ ṣùgbọ́n tàbí tí ó tún sọ̀dájọ́ ibi táwọn aláṣẹ tún jì sí àwọn olùwọ́ lọ́bi já pé ọ̀yẹ́ kí ẹni tó jẹ́ olùmọ̀ kí ohun tí ń bẹ lọ́dọ̀ aláṣẹ pàtàkì lọ́dọ̀ ẹ̀ kó fi wá sọ ọ́ dẹni tí wọ́n jù sáko èké tí wọn bá ní ìdí olódó lọ́dọ̀ rẹ̀ kò ní sọ lóye pé gbogbo àwọn ẹni tó ń darí àlámọ̀rẹ́ àwọn ọ̀sàdédé rí bẹ́ẹ̀ o àwọn bìtọ́ lọ ti sùn àwọn ẹ̀sọ́ ọmọgbè burúkú ni lóye pé bí wọ́n rẹ́ bí wọ́n tún rẹ́ sí nǹkan wọn nílẹ̀ wọn lọ́wọ́ bí wọn gbàgbé láti rere wọn dẹ̀ sì rere wọlé sí. táwọn bá rí kíní kẹtọ fẹ ó ga ṣé kíní ìṣẹlẹ ẹsìn lójú wa wọn bá lọ di bòókì inú àwọn olùwọ ti mẹlẹgbẹ wọn ṣé lè wà nú ẹsẹ ọdẹ ẹ má dá àwọn òjì akata gidi ni ìṣẹsì. lóbi já sí pé àwọn ọba ni adájọ́ làwọn jẹ́ lórí àwọn èèyàn ẹni tó tó adájọ́ lórí àwọn ọba àwọn olùmọ̀ni. lọ́sí jágbé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́ ní àti Allah wa àti ar-rasul wa ulil amri minkum ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tòjíṣẹ́ àti àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ nínú yìí. afáwọn ọ̀tún lẹ́bùn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ti sẹ́rí wa ulil amri minkum yá ni al-umara wal ulama àwọn aláṣẹ àtàwọn ẹni tó kó méjèèjì pọ̀ lọ́jọ́ ayé rẹ̀ wò làbẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn tó ti lọ àtúrí àwọn ẹni tó wọ́n fi ń jà fa ara láti. ẹni pé gbàgbá níbi sallallahu alaihi wasallam fi wà láyé lẹ́ẹ̀kan náà aláṣẹ làbẹ́bí sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan náà olùgbàlà lẹ́bí àfa méjèèjì lọ parí sọ́dọ̀ rẹ̀. sòwòn gbàdọ̀ fi wá lọ́dọ̀ ọ̀pàdà ní a sì máa rí àwọn ẹni tí wọ́n ti di olùmọ̀ kí èyí ti fáwọn aláṣẹ yẹn náà já láìmọ̀kẹ́ o ṣùgbọ́n àwọn ọ̀kẹ́ tó ń bẹ táwọn tó jókòó di kéwù àtọ̀rọ̀ tá nẹ́bí sọ àti ṣe rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam bẹ̀lá mi ní pé ipò ìmọ̀ kò sọ gbọ́ngbọ́n ni. wọ́n ní wọ́n sọ fún Badri Jabhar wípé ta lọ́lá ju al-aghniya aw al táwọn olówó ni wọ́n lọ́la ni torí gbogbo yẹn náà lọ́sà fẹ́ dolówó kódà fẹ́ lómi ti já àfa báyìí yóò sì tún dolówó ní ọ̀bà wáyé ọ̀nà ẹ̀tọ́ wá rí ọgbà ọba àjá sí wípé àtẹ̀lé fẹ́ àwọn èèyàn tó fi gbé nǹkan tó wà lọ́wọ́ ẹlẹ́ owó sátidé àbí ọba àti kẹ́kẹ́ bẹ́ẹ̀ bí wọ́n gbọ́dọ̀ ká ọmọ nìyẹn tó kẹ̀jẹ́ mùsùlùmí lọ́bẹ̀ bèlè ń ta pé ẹni táwọn àwò pé wọ́n yà fáàní kó sàdìde wọn lọ wá gbọ́ fún àfàwà yìí pé àyíwòmọ afdal kálọlájú àlẹ azùnìyà àwìlẹ ọlẹmọ sáwọn ọlọ́rọ̀ ni àbáwọn olùmọ wọn là fàwà ni àlẹ ọlẹmọ ni o àwọn olùmọ ni o wọn wá sọ pé ah, ìdáhùn tẹ mú wáyé òye wa kẹ lólùmọ ńlọlá ju abọrọ lọ ọ̀dà kílá dé fọmọ bàdùn ìlànà yìí yàtún àbúwá balẹ̀ àgìnìyà ọ̀dà kílá dé tó fi ń fi àwọn olùmọ̀ wọ́n máa ń lọ sí ẹnu ọ̀dà àwọn olówó àfààní bẹ́ẹ̀ ni wọ́n lọ lè máa rí fàtìlẹ̀ ìlànà yìí bí fàtìlẹ̀ gínà nítorí pé àwọn olùmọ̀ mọ̀ wípé ọlá ń bẹ fún kéèyàn rọrùn. làwọn fi fi ọlá fẹ́ni tọ́lọ́lá wọ́jà lélẹ̀ azùnìyà àti báwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ nìyí wọ́n sá ìmọ̀kan ní àwọn ọlọ́rọ̀ bá ti rí wọ́n sá ìmọ̀kan ìfàlélẹ̀ ayé wọn ò mọ rírì mọ̀ lóbi jáde fáwọn ọdẹ wa rèé bíi pé àfa tẹ̀fà ọ̀fẹ́ nínú kẹsẹ̀ wa bá wa lé kẹwàá rèé fún wa. ó yẹ kí gbogbo àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ àwọn afáàdé òṣèlú ti ń bẹ lọ́dọ̀ àwọn yìí kíkiri àmánà kọ́mára rẹ̀ kọ́ ọlọ́run obìnrin ọlọ́run ni a bí àwọn tá a rẹ̀ rẹ̀ sẹ́ni ọ̀làdẹ aládùúgbò mọ́rù sálẹ̀ àwọn tá a rẹ̀ ni a máa bí wọ́n lè rè fi jẹ́ ìjíṣẹ́ ni wọ́n fi múrò kẹwàá náà wọ́n sálẹ̀ pé tí wọ́n bá dárọ̀ ni ó ti jókòó pé ta ni ó kéwú o tọ́ bí àwọn rẹ̀ ni ọlọ́run mo jókòó ọmọ bí wá ni yá àfẹ́ wọlé lọ́ńdà ni láti lè ṣe àdáwò àmàlà nítorí pé àwọn olùmọ́mọ́ yìí pé ọ̀rọ̀ lọ́lá fa tí ọba ní lọ́lá èsì dánilẹ̀ sọ́kọ́ àṣálá bí ó yẹ wáyé pé nù kẹ́kẹ́ wọn bá kú fún yẹn tí yẹn bá kú owó mẹ́fẹ̀ ìdààmú ọ̀sà lè sà dípò mi tí mùsùlùmí bá kú gbogbo sẹ́ẹ̀ tí tó pè nìyẹn àyòfó mẹ́ta sọ́dà kọ̀ọ̀tì járíyá sàrà tó ṣe èyí tó ṣe pé. ọdún tẹ̀síwájú yẹn ni pé ẹ̀sán rere rẹ̀ ti ń tẹ̀síwájú àǹfààní rẹ̀ ńlọ títí ayérayé ìdí ọgbẹ́ kẹga ọkọ̀ mọ́kálásí ẹ̀dàkùn lè yọ̀ọ́ fi gbogbo àwọn owó ni èèyàn kà lọ́dọ̀ wa náírà àwọn bíi máa ń ka dọ́là àwọn bíi ń ka di pé àbí ọkọ̀ àbí ọgbẹ́ kẹga jìbòrò èèyàn kó owó tó pọ̀ èèyàn kó kó tó ṣe irúfẹ́ àwọn mẹ́wọ̀n yẹn. tó lẹ́yìn náà ni mọ̀ lẹ́yìn náà lọ́mọdé yẹn ti sáyé lọ nínú àwọn tó máa ń wúlò nìyẹn. àwọn olùmọ̀ wa mọ rírì àwọn abọ̀rọ̀ wọn mọ̀ bọ́rọ̀ ṣètò ẹ ni wọ́n ṣe tó lówó lọ pé ọlọ́run fi wá gbé àpè àkíyèsí ẹni yìí tó fi bá bẹ́ẹ̀ lọ. ọ̀yẹ́ kí dúkìá nù lè bá lórí dúkìá tọ́lọ́wọ́ máa lè jọ lápò fún ẹ̀. sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní arábìnrin kan sọ fún ibrahim ibrahima anakai rahimahullah wọ́n ní yàrá bá imran ní wọ́n bá imran ẹ̀yin tẹ́ jólùmọ̀ ahadùnà ó ti jẹ́ kí ni tó wọn ahadùnà ẹ̀sìn òun ní kí ẹnu mú bérebére. tọ́ba ẹgbẹ́ bí èso lùmọ̀nì àfẹ́fẹ́ mú bérebére ahọ́n yẹn lè jẹ́ kí ìparun ṣẹlẹ̀ bí afa akẹ́tọ́ ló ń kọ́ ṣé kí màtó náà pé ìjà tó lùmọ̀ rí ìtòkù yìí kù. ìwé èsè tó ti fẹ́yìn olùmọ̀ ẹ̀yìn olùmọ̀ àhàtùn náà sì ni ẹmu ẹnu yín máa mú wà ẹlùwà mu náà ẹ máa ń bá àwọn èèyàn mi. wọ́n arábìnrin yẹn wá sábẹ́ fọkọ́ lẹ́lẹ́ ha àfa wa dá arábìnrin yẹn lóhùn ìpè àmọ́ zakarti minal xidati torí wọn tó jẹ kánú wọn mú fa ìnàlẹ ìlú ọmọ àná ìmọ̀tí ń bẹ lára ni ìyẹn gbọ́dọ̀ gbé sápamọ́ ìyẹn da lábòsí èyí ó jíṣẹ́ fara ayé ni torí wàá yín dundun kó kìtìmọ́ nílẹ̀ ayé ńtọ́jà ni wọ́n mú nìyẹn wàlìjáhàlà máa mọ̀kànlé fínà àìmọ̀kẹ́mọ̀kẹ́ tẹ̀sí wà pẹ̀lú àwọn ọdún yapa wa káwọn èso lùmọ̀ níta ìmọ̀kẹ́ wa lágbára ni wà fún mi àbáwọn náà wọ́n wàá kọjá lẹ̀ ilẹ̀ dáfà ìlmi náà bí jáhìlìkì ọlọ́ ìfi ti ṣe máa ń tẹ̀lé nìyẹn. fà ẹ kéjì òun tẹ fún lọ́wọ́ ìkẹyìn náà gbádùn ayé yìí à. ewu táwọn yẹn máa fẹ́ wò ni pé ìmọ̀ فمن ذا يطيق الصبر على هذا سؤال صبر بيه بعد ما أصير سلوك ليلي وأما لو قواري تابيد ولا أمان سيئا فأنتم تعلمون تعصر الدين بالحلال إذا إلى ما يقصر لا تكاد تجري أمر صليته قويته لا قصر إلى واسكتا وإنس لا تكاد تبقى رقم sọ́wọ́ ẹ̀tọ́ ni ṣùgbọ́n o ti ta èròǹgbà ni yàní ada ṣèrà ọ̀dọ́níyàn ríra ẹ̀mí ìgbé ẹ̀sùn inú kọ̀ndíṣọ̀n táwọn afáàní sọ pé ìyàgbọ́dọ̀ bóde nítorí ọ̀fẹ́ náà nìyẹn torí ìsìkáàlù ta ní náà ni pé àlùfíkì ìmọ̀ wọn sẹ́nu pípé sá lè ṣe alẹ́ ṣáraka ní romi kọ̀ndíṣọ̀n ti rí. sọ irú ilé àmú halal kọ́rọ́ rúbọ́ láwùjọ dá wáyé láti gẹ́tò owó tọ́jà láàyè àfa ń dáhùn mẹ́ wà ìnà lánàá mùsàkì ìdírí hamọ́ ìlà halal àwa sì ni àwọn ọ̀wọ́ owó àfihàn tọ́ka jẹ́ halal fàyìntà sọ̀rọ̀ ilé náà lábùdó kúrìjù ìlà tiwájú ìhìlẹ́dì làbùdàmìlì kábàtì wà padà gẹ́tì halal yẹn nbita yọ sí nbitọ yẹ ká nẹ sí lánàá tọ́fà nìyẹn làbí lè dákẹ́ ẹbí àbàṣe bá wí ni ẹ sọ́ra ajára mọ́ wọnú dúkìá rẹ̀ haramu pípọ̀ kódà rere díẹ̀ ti bẹ lọ́wọ́ èèyàn haramu yẹn máa gbé gbogbo ẹ̀dá lórí wọ́n ní wọ́n tún wá sọ wípé sẹ́rí àwọn olùkọ́ kìlá ọ́fíìsì àti ojú omi fi ń dáná àwọn olùmọ̀tọ́ wà wọ́n dàbí ra ọ̀tọ̀ wà sọ́bẹ̀. tọ́lá àwọn olùmọ̀ ní àìlámù islam òkè ni wọ́n tàbí ká sọ wípé ìdánimọ̀ islam ni wọ́n tó ti já sí pé a sì lè sọ pé àsíá islam ni wọ́n torí àìlámù ìmọ̀túnmọ̀ àsíá. ẹ wá rí olùmọ̀ wọ́n dàbí gẹ́gẹ́ bí àtùpà mọ̀mọ́rọ́ bí i ìkùtàbà tàbí ẹni ọba kọjá lọ́dọ̀ olùkọ́ tòótọ́ yóò rí nǹkan gbá mu. lọ́wọ́lẹ́lẹ́ àyè àfa àdídì bá ṣe ìbọn ní ìwọ ẹ̀sìn káàdì nẹ́sùn kálíbà àdìmí o bí ẹran làwọn èèyàn bá dé bí ẹran ṣèṣin máa wà àwọn ẹni tí wọn bá darí náà kọ yà kúlú lẹ́ka mọ̀ tá kúlú àdàm wọn náà ló bá ti wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ fi ń jẹ náà nítorí pé kò sí mọ̀kẹ́ta tí wọ́n kọ̀ǹtò rẹ̀ mọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ hasan wọ́n ní káàdì rọ́jò náà. káàdì rọ́jò ìgbà kọ́nà kàlà àyùmá lámù láti fa fún mi ọ̀n dáàlì ká fún mi ọ̀kọ̀ṣọ́ àyín wọ́n bá sọ yìí wọ́n ti sẹ́ẹ̀lì ويده وصلاته وزهده وإن كان الرجل يصيب باب من أبواب العلم فيعمل به فيكون خيرا له من الدنيا وما فيها لو كانت له فجعلها في الآخرة ẹ̀rí eléyìí ti jẹun tá a ti kà tẹ́lẹ̀ abalọ̀wọ̀ nọ́mbà ọgọ́rùn-ún méjì àti mẹ́rin lé ní ogójì tó pàṣẹ pọ̀ ọ̀rọ̀ yìí wà látọ̀dọ̀ alhassan oníṣẹ́ eré yẹn tó bá wáyé mọ́ tí mo bá ti dé tán lágbọ̀n pé yẹn nímọ̀ lẹ́yìn ká sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí ní ọ̀sẹ̀ tó kọjá lámúyẹ̀lá kò ní pẹ́ kò ní jì tí mo bá ti dé ayọ̀rọ̀ dáálídá fi ta aṣọ àìsàn mọ̀yẹ́ ọ̀hẹ́ níbi máa kọ́minú ọlọ́run níbi ìjọsìn rẹ̀ tọ́ba sálùwàlá lójú yìí báyìí ẹ̀yin náà máa wò ó ní bí a ah, ah, sálùwàlá náà lẹ́nu ìdí báyìí ibi dálógún àlùwàlá yẹn ó kú régédé tí ó dọ̀gba. àfa àtọ́gbá tó wá bẹ̀rẹ̀ ẹrú ẹ̀wẹ̀ àá kódà èèyàn lè lóyún àfa àti bẹ̀rẹ̀ kí ó lò lọ. wọ́n bá sọ̀rí tí ẹ bá ti bẹni bí ewu amọ̀ tí mo ti ń sọ̀kalẹ̀ sí lára kò ní pẹ́ kò ní jí a máa rí mọ̀yọ́ nínú bá sọ̀rọ̀ ojú ẹ̀. ẹni à ah, ṣé wọ́n fẹ́ kéwú bẹ́ẹ̀ ni. ẹ wá ọ̀kan sọ pé nígbà nìkan kú wọ́n retí kéwú hẹ̀ lára rẹ̀ torí má mu hẹ̀ tún àbí ìtúnjèrè iṣẹ́ ní ìdàgbò àbúwá padà yọ lára rẹ ọ̀rọ̀ náà ṣe ẹni tí ń fi ọ̀pọ̀ ẹni tí ń fi sà ẹni tí ń fa sà sí ẹ̀mí ẹ̀fí ń gbàdọ́ bá jáde láti ọ̀nà ọ̀bá tètè palẹ̀ mọ́ ẹ̀ ilé ó kún fa kúdọ̀tì. ọ̀rọ̀ ẹgbẹ́ wọn lọ sí súnlẹ̀ ásílẹ̀ wọn fi tẹ̀lé ẹ̀sà ilé máa kún kúdọ̀tì. sọ eléyìí ẹlẹ́mọ̀ ẹ̀wọ̀n tẹ̀ ń jábọ̀ àgbo tọ́sọ di kùránì àkọ́sọ kùránì dàgbò bá ti wí ọ̀sọ̀ kùránì dàgbò rẹ̀ ìyẹn wá yọ lára ẹ̀ wá ní gbogbo kéwùsì rẹ̀ lára ẹ̀ ṣèṣe irú bẹ́ẹ̀ yẹn máa rí nínú ìrìnà rẹ̀ ẹ gbọ́dọ̀ rí láéláé kó ṣe fóun lẹ́rìí tí ọkàn máa wò yàwó yàwó ìwọ wàá wà bí kẹ́bí wọ́n máa wò báyìí ká a tí wọ́n ti là fà lẹ́nu nílé ilẹ̀ ti lọ lé láti gbà yín wò ìṣẹ́jú lára ájà yẹn èèyàn ní sì kéwú táyì kéwú débì kan á máa rí nínú bá sọ̀rọ̀ rẹ̀ tọ́ba jẹni tí máa ń wó yẹn ní wíwó téèyàn sọ pé a ah, àbọ́lọ́wọ́ wa tẹ̀dá mi ni kò ní wó yẹn fẹ́ mọ́. tẹ́wọ̀n fẹ́ sókùnrin ó lè wá lẹ́nu lọ́jà sí pé èèyàn ò fi ẹnu sáátá èèyàn bí fi tàbùkù ẹni ẹbí pé jẹ́ kẹsàn-án àwọn èèyàn ní wíwò bẹ́ẹ̀ lọ́dọ̀ tí bàbá ti dé kódà tó jẹ́ ìyàwó bá gbà ẹ̀dá ojú tèmi ni ẹ̀dá ò lẹ́dá ojú tiẹ̀ tí owó yẹn kí yẹn máa lọ ronú. tọ́ba sì déwájú ẹni tó fẹ́ gbà kẹ́ bẹ́ẹ̀ náà tó lè wó ọ̀fẹ́ gbà kẹ́ lọ́dọ̀ ẹnìkan tó já lágbára àtẹ̀sọ́ wà ń kó ó lè fojú yẹn léèrè wò bí àtàwọn bí máa ń sọ̀rọ̀ àràmọ̀ bóyá yẹn léèrè bóyá wọ́n yọ owó ọjà yọ kú yọ ni ó lè ojú yẹn léèrè léyìí tó fi wò mí ni o ṣùgbọ́n wíwò ọ̀dà náà wọ́n fi sọ bẹ́ẹ̀. èyí ò ní sí ìkọ́mọ̀ tà ìkọ́mọ̀ débì kan báyìí á sì máa rí nínú bá sọ̀rọ̀ rẹ̀ nínú ojú rẹ̀ kìí ṣerú ẹ̀ ni wọ́n tẹ̀ máa kìlọ̀ nǹkan tó lè bá sọ̀rọ̀. èmi mi wọ́n kọjá wájú yín kà ń mọ́ ẹ̀gà bẹ́ẹ̀ ni kò sí bí èèyàn wọ jìnnì báàbù jù bẹ́ẹ̀ lọ màá kẹ̀ dín pé ni pé ó mú lágbájá àfa ló ti jẹ́ tẹ́fi sàlùmí sí wọn tẹ́fi mọ̀ pé jìnnì báàbù ẹnìkan ó ń kúrò náà ọ̀kẹ́ ti bákan kan kọ lọ báyìí ní tẹ́fi á dá gbogbo ẹ̀kọ́ tẹ́yẹ àwòfin ni wọ́n ń gbèrè. èèyàn ló ti kọ́mọ̀ ta ìkọ́mọ̀ débi kan báyìí á sì máa rí ìlísàdì nínú ahọ́n rẹ̀. ó ń tọ̀wọ́ ní máa sọ̀rọ̀ fàṣà alifọ́ṣ kòtàfàṣọ́ṣ kó gbé òru ọkùnrin àti obìnrin kó gbé bóde ìnáwó àti ní afẹ́ kó jáwé yẹn ni à yóò yí wọn náà tẹ bá sọ tẹ bá wí tán náà kò sí yóò yé ìdí wọn láwọn olóyè bí wọn ti máa ń dọ́gbọ́n rẹ̀ tí wọ́n bá wà lórí ìròyìn tí wọ́n bá wí kẹ́lé nì tí wọ́n bá tún ti rí pé ọfẹ́ jọ ọ̀rọ̀ yẹmẹyẹmẹ owó ti ṣe ń jẹ tó bá dọ̀là torí wọ́n mọ̀ kórè afẹ́fẹ́ làwọn wá tọ́mọdé àwọn tó rìn mí lọ́kẹ́ jù ni pé wọ́n bàjẹ́ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sàkàsàkà. bẹ́ẹ̀ pé nínú kẹ́tí bá ń báyẹn ló jẹ́ jù nìyẹn àtàkọ́sẹ̀ lára àwọn ẹlòmíì láwọn ìlú kan àdìmọ̀dá ọ̀rẹ́ lẹ́yìn ò bá wà yìí. pé pé ìsọ̀rọ̀ sàkàsàkà yẹn tó ti wà lára wọ́n á lè tó ọtún súnlẹ̀ wọ́n dẹ̀ tó máa wí tó wọ́n máa ń ṣe wá sí. ọ̀rọ̀ sàkàsàkà oníwà rẹ̀ ń bí ọmọ àtẹ̀kí ìbò. ìfẹ́ ah wọ́n àti òní àfàwọn abú àwọn gidi kí ló fẹ́ bú. wọ́n àti òní jẹ́ wọ́n èpè ah àfa àti èpè ilé àwọn olóṣèlú lónìí ah èpè bò ó. kọ́lọ̀ ń kó tó ọjà àtàwọn kò ní pẹ́ tá a máa rí inú àwọn ènìyàn tó bá ti bẹ̀rẹ̀ lé kéwú bí mo ti ń sọ̀kalẹ̀ sí lára. kò ní fẹ́ lu sátẹ̀yìn kò ní sọ̀rọ̀ yẹn lẹ́yìn kò ní sòfófó kò ní ṣe lùnẹ́tìkì kò ní pàṣírí mọ́ sí lọ́wọ́ kọ́ lọ́ fi hẹ̀ ta ọlọ́run kò sì rí báyìí tẹ́lẹ̀ kó tó di kọ bẹ̀rẹ̀ lé kéwú ìwọ tó yẹ pé bí ẹ bá sọ̀rọ̀ fún yẹn ó máa wò pé abc amútajérò gbogbo ayé ti gbọ́ ká sọ èèyàn ní ti kéwọ́n náà kéwọ́n débi náà á sì máa rí ìyẹ́dì lọ́wọ́ rẹ̀. tọ́ba jásí pẹ́ẹ́ni tó ṣe pé yàbí ìta ni tẹ̀lé lómi wa sọ pé irọ́ súnlé ọ̀gbà lọ́wọ́ mi màálù ọ̀pá ni ká wọ́n yẹ kí súnlé ọ̀gbà lọ adébìrì òlù yẹn bá sọlọ́ọ̀hún àlẹ́ ọ̀sẹ́lá àwọn sàgbére ìlú yẹn bá gbà wò sí ibi tí wọ́n ti ń ṣe jihad gbogbo èyí táwọn tún yà á gbé torí tuntun lẹ́sẹ̀gbẹ̀kẹ́ alágbèsẹ̀gbẹ̀kẹ́ o. èyí ó rí lọ́wọ́ rẹ̀ kò ní di ìkéwọ́ta ìkéwọ́ débi kan ah! kódà tí ìmọ̀ kọ́kọ́ mi lè ràn láyé pápá jùlọ ẹ̀yin tẹ́ àwọn tẹ́ ẹ máa lu ìyàwó ẹlòmíì ò ní fún ìyàwó lówó gbóúnjẹ lẹ̀ o tọ́ba tún gbélé o lè ní ẹrẹ kékeré ló fi sí ìjì ọkùnkùn ni àbí kó fẹ́ pé pé kò ní ìjà fún àlùbáríkà ò ní wọ ọjà rẹ náà ká àti wọn lọ́dá lóko wo ni. sóhun tá a sì pé ah gàtí àti owó ti sẹ́lá rẹ̀ nìyí kò wà lẹ́nu tí ó lọ́wọ́ tó fi ṣe oṣù kà wọ́n sọ láti kò sì kí ó táyì kí ó débi kan báyìí ẹ sì lè tún rẹ̀ yàtọ̀ wọ́n zò ní kò kí ó táyì kí ó débi kan báyìí rì sí sí oṣù ìrọ̀ ayé sáré máa lágbára gan wọ́n tó bá ti kí ó lè wúlò fóun lọ́rùn tó dà kò ní kà sí. ẹ ti kí ni ìlú ta tó bá sọ̀rọ̀ pàdé láyé kí ìmọ̀ ní jà lára yẹn wọ́n lè káwá sọ pé káti ẹ̀ léèyàn ni yóò kọ́ ojú ọ̀nà kan péré mílíọ̀nù àbúwá bìlà ẹ̀ nínú ọ̀nà ẹ̀mọ́ tọ́wọ́ á lò á ó lóore fún jáde lọ àti tọ́wọ́ àbẹ̀rẹ̀ tọ́ba tó wá lọ gbé e sórí ohun tó jẹ́ sọ̀rọ̀ áá nìyẹn ẹ̀rọ àfàwà ìhàtà gbogbo eléyìí ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn yẹn náà là ń sọ láti bẹ̀rù àfààní wọn lọ mọ́fọ́lá òkúra mọ́fọ́lábà hádàlẹ̀ ẹ̀lmà àhàdù ẹnìkan kí wọn ní kọ́ ìmọ̀ ẹ̀sìn ìlàkàlẹ̀ hàdùrù mi dùn má àrọ̀ dàbí àyàfi kọjá pípé ìpín rẹ tí ó rí mbẹ kò tó bá gbèrò náà ìrèké ká tún àdéhùn àti ọba ti kọ ọgbọ́n fẹ́ sí lọ́wọ́ ni wà láyé wàá rí pé yẹn fẹ́ ṣùgbọ́n bàbá láyé náà ni àpọ̀lẹ̀ rí pínpín nínú ayé o. àbúrò fàáfin bọ̀sán fún alátọ̀dọ̀ hisham ni àti ọ̀dọ̀ hasan. ọ̀rọ̀ mi tún ni ahmed bin zuhair olùmúkàbù bin abdullahi fún mi ní o ó ní bàbá mi sọ fún wa yìí pé ó tún ló bẹ̀rẹ̀ ẹ̀ wá ìmọ̀ fàáyìn yẹn kò lẹ́ka máa lò tọ́ ọba ti lówó tẹ́lẹ̀ kó tó di ọmọlékéwù ìjìdá kẹjọ mẹ́ẹ̀la yóò ti ọ́ láǹfààní ẹ̀ wà níbi ìjà sí pé kí owó bíi ṣáájú mọ̀ ẹ̀sìn ibi tẹ́ ẹ̀ kẹ́ni tó lówó yẹn ibi tẹ́ yẹn ọmọ àrígbá ọ̀yẹ́ká bẹ́ẹ̀ nìyí bí yìí. torí bẹ́ẹ̀ wá mọ̀ tí dúkìá bá wà fún ẹ tẹ́lẹ̀ àjìdá kàmáàlà àbí kàmáàlà ìmọ̀ yẹn á ṣe láǹfààní ẹ wà táwọn èèyàn rí i pé ń eléyìí bí tọ́ yẹ wọ́n fún mi nínú nípa ọmọ ìyá kẹlẹ́ ìjọ mẹ́ta yìí wò sùn wọ́n bá wò nínú àwọn ẹni tí wọ́n jọ lẹ́gbẹ́ àwọn èèyàn òun fẹ́ sẹ̀rẹ̀ wọn fún wọn ẹ dàpọ̀ ẹ bó ń wá kí ló fà ìmọ̀ kú dúkìá ni. níbi tó ṣe wípé àwọn ẹni tó jọlẹ̀ láwùjọ lọ ọbẹ̀ ẹni tó ní dúkìá hálọ́lá sọ́sọ́ ẹ wá o ò lè rí nǹkan kẹgbà bíi báwo lè darẹ la máa ń sàwóoru rẹ kẹkọọ sí kẹkẹ tá a fọ mí ẹ wà kí wọn bá wí bẹ <laughs> fàìlà yẹkùn lẹ́kà máa lò ọba wa lówó tẹ́lẹ̀ náà bá kọ́ ìmọ̀ ẹ̀sìn àti sábà kàmọ́ ọ̀la yóò sì kówó jọ fún ẹ. ọ̀yẹ́ lówó lé kí kìí sì yẹn nìkan gẹ́ ọ̀nà ọlọ́run ọlọ́run pọ̀ ká ní ìyẹn bá dà bí ó sì darí àti ìdìbò yẹn tí yóò fi jẹ́ báyìí tó dà sí mọ́tí bẹ lọ́wọ́ yẹn tí yóò fi rí gbogbo eléyìí ń tọ́ka sí àjùlọ tí ń bẹ fún ìmọ̀ ẹ̀sìn nínú àwọn ọ̀rọ̀ mi ṣùgbọ́n gbélé ọ̀rọ̀ ni wọ́n pèlè ìfọ́lọ́ mi ọ̀rọ̀ yẹn ti àyíṣà ẹ sì rí i pé gbogbo alẹ́ là máa ń tẹnu lọ́rọ̀ ilé ìgbélé ọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ mi bẹ tó yẹ pa lè lò láti kà fún wa nípa láti bẹ fún náà. wọ́n lọ sọ fún jíṣẹ́ ọlọ́run sọ́lọ́ ra sọ́lá فلا بورك لي في طلوع الشمس ذلك اليوم. تو هنا كو كلا كورو مبه. كلا فجر مبه. خلاص دي wọ́n lé wọn sọ pé títí ọlọ́run sọ lọ́wọ́ àtàlà ń sọ yìí pé àgbélẹ̀rọ ọ̀rọ̀ ni o níjọ́ kan bá rí kọjá lórí mi lá àzìdáàdù fi hi àìlùmọ̀ ká tètè há fóònù làákàyè kíkọ lálàáfíà fàtẹ́bí lọ sọ irọ́ ni. níjọ́ kẹfà rí kọjá lórí mi tí ń lé sí nínú mọ̀kan tó ṣe pé yóò kọ̀ rí bo ní mi nà lọ́ bí a mi amú mi súnmọ́ lọ ọ̀sẹ̀ ọ̀jẹ́ ọba wọn bá tó tóbi. ọ̀la búrí kàlí fi tòlọ́ ìṣàmùsí dáálé kàlí ọ̀wọ́. ọ̀sẹ̀ àlùbáríkà fún mi níbi yíyọ ọ̀run ọjọ́ yẹn kà ó ti pọ̀ jù ká máa lọ kẹ́kọ̀ọ́ kọ́ á lé tó bẹ́ẹ̀ bákan náà àgbélẹ̀ wọn lélẹ́yìn náà ọjọ́ tókè àníbi lásẹ̀ tó máa fi para rẹ̀ mọ́. àbò ẹ̀rọ wọn ni àwọn ẹni táwọn èyí rẹ̀ àdídì wò àbúbọ̀rù ní apá kan náà wà lóta àkèrè náà wọn tó dé wọn ni àlẹ́ ìgbọ̀n Muhammad káàdì bíi ẹlẹ́gbọ̀sẹ̀. òun kà lọ múrú hadith yẹn òun bá fi kọrin ọba kórin ni kò sí wàhálà kà máa pè lágbèlè ẹ̀rọ ìbéèyàn sọ̀rọ̀ ní abẹ́ ti kẹ́sì. wọ́n lè dàrún ní wàá múri wàá sì yáárí fa ìnàní obodi wa obori mumin amri idama ma da yawmun Wala علما فما هو من عمري لعمر أمري واختياري فإنني بصير بما أبدي وأبرم من أمري إذا ما مضى يوم ولم أصل يدا ولم أقتبل علما فما هو من عمري قل دعوني ẹ̀fì mi sílẹ̀ wà á múrí pẹ̀lú àlámọ̀rí mi wá síyáárí àti ohun tí mo sàlẹ́sà fàyín náà ní o dádájú èmi pàṣírò mo ní ojú inú ìmọ̀ òbòdì pẹ̀lú ohun tí mo fi hàn wá òbòrí mu àti ohun tí màá fìdí ẹ̀ múlẹ̀ ìfẹ́ nu jóná ni wọ́n ń pè ní ìbọ̀rọ̀ mí ni á múrí inú mi ìdámọ́mọ́ná yàwùmọ̀ tíjọ́ kẹfà rí kọjá ọlámú àwùsẹ̀rẹ̀ ìyẹn ẹ̀dá tí wá rí ẹ̀sà ìdẹ̀ra kankan sí rí ní ìpè lọ́wọ́ ọlámú àwùsẹ̀rẹ̀ fi ń ẹ̀lmẹ́n mi wá rí mọ̀ kẹ́kẹ́ gbámú ní ọjọ́ yẹn fọmọ́ fún wa mi ní ọmọrì minus nínú ọjọ́ orí mi ní ẹgbẹ́ ẹ̀yọ́ kò mẹ́kùn sí mbẹ́ni. Mo ní ọdún tó gbé yẹn náà láwì àbá akẹ́kọ̀ọ́ kọrin jẹ ni. wọ́n ní muhammadu umar bin muhammad alimunkadi ọlọ́wọ́ alátọ̀dọ̀ bàbá o. eléyìí náà ọlọ́wọ́ fi ti òjíṣẹ́ ọlọ́wọ́ sallallahu alayhi wa sallam ife náà. من أفضل قواعد حديث حسن يسمعه الرجل قد حكيت به أخاه

wọ́n ní arákùnrin kan kọ lẹ́tà sí ọmọ ya rẹ̀ tó tọ́ kọ́ bẹ́ẹ̀ ni pé ìnnẹ́ka òtí ìta ilmẹ́n ọlọ́run ti fi mọ̀ta ẹ lọ́rẹ̀ báyìí o kọ́lá sọ́ọ̀tù fẹ́ lóòrọ̀ ìlmíkà ìmọ́lẹ̀ yẹn má pa bìtùlùmọ́sì dúró pẹ̀lú òkùnkùn ẹ̀ṣẹ̀ ọ̀tẹ́kùkọ̀ fi zulmatin yawma yas'a ahlul ilm wà wá padà wá sẹ́kù nínú òkùnkùn níjọ́ táwọn olùmọ̀ bá ń sẹ́ tí wọ́n bá ń yàní yas'a tí wọ́n lọ tí wọ́n rìn bìnnúrì ilmihim ila aljanna tí wọ́n fi mọ́lẹ̀ mọ́ wọn rìn lọ sálùjẹ́nà àwọn náà tí wọ́n bá lọ bí ti ṣàfihàn pé ṣàkàtúntò ìlà. فقيع يسوع حفظ فارشد به إلى ترك المعاصي فإن العلم نور من الإله ونور الله لا يهدى لعاصي. شخص الله وفي سوء فارشدنا إلى ترك المعاصي فنور الله فإن العلم نور الله نور من إله فنور الله لا يهدى إلى العصر ونور الله لا يهدى لعاصي لا يهدى لعاصي torí bẹ́ẹ̀ afa ni mo ké gbàjáde lọ bá wà kẹ́

ọ̀rọ̀ ló ti sọ nínú àyà tó gbójú náà lọ́kọ̀ á lè ní parí ọ̀tẹ̀kùnlọ́ha ọ̀yọ̀ àdébòdìbòlọ́. ẹ̀yẹ ìbẹ̀rù ọlọ́run náà ẹ̀yẹ sì gbé lẹ́ẹ̀ bá ti ń kéwú yóò yé o yẹ kí wọ́n tó kéwú tí ò yẹ ọlọ́run rẹ kò sí ọlọ́run ẹ̀. torí ẹ̀rù ń bà wá bá padà nímọ̀ tán kó má ti pé ìyá pàtó yòókù oyè olóńdó kẹsẹ àbí kò oyè onímọ̀ pẹ̀lẹ́sẹ̀ tó ń dá àwọn yẹn máa gba àtẹ̀jẹ́ pẹ̀lú ẹ̀ tó ọ̀rọ̀ ni ò yé rárá tó fi tó bá yọ olóńdó kẹsẹ̀ rẹ̀ wọ́n lè tó ọ̀rọ̀ ọ̀yà mí lẹ́nu ìbò olóńdó ṣùgbọ́n kọ́ wá yọ onímọ̀ fún ẹ̀sẹ̀ tó ń dá a yẹ̀gì tó rò bí kàdínẹ́sù <laughs> ẹ̀ ọ̀gbẹ́dọ̀ àdéhùn tó ṣẹlẹ̀ sí ni ẹ láwùjọ wáyé àwọn ẹgbẹ́ ẹgbẹ́ yóò bá sáfù wájú níbi rere sáfù ẹ̀yìn ni wọ́n gbò sí báyìí ń sùn tí ló sì fà ẹ̀yìn fojú mímọ́ wò wọ́n. tó ṣe mọ̀ wípé káwọn ènìyàn yóò lòdò gẹ́dẹ̀ sí wàá pè ju bí wọ́n ti ya ọdún mímọ́ lọ. torí mọ̀ tó ní yẹn làwọn yẹn ti ṣe ṣe ọ̀ tí ọ̀bá ní mọ̀kàn tẹ́ tó máa gbójú wò. irú àwọn tí wọ́n rọ́ tẹ̀lé àwọn olóṣèlú káàkiri tí wọ́n mú gbó tí wọ́n mú ìbí ò lérò pé lè sọ pé ah, ẹ̀wò bá rẹ̀ léyìí ṣe ń sè wọ́n pera wọn láàbàdì ìwọ́n tẹ bá tún wẹ́ nìkan tẹ́yìn fojú wò pé ah, náà yẹ ká sì bá dáadáa díẹ̀ lára rẹ̀ ẹ bá tún bóun bẹ́ẹ̀ láàrin wọn tóun tẹ̀ bá wọn jó pé à ah, òṣèlú là ń ṣe lọ́wọ́ kíní ni ṣe mọ̀ pé àwọn èèyàn míì tóun wò pé bílẹ̀sì fẹ́ gbìyànjú bíi lágbájá ẹnìyàn fẹ́ tún sẹ́yìn fẹ́ wà o. so nípa bẹ́ẹ̀ lẹ́tà yẹn sẹ́ni ẹ wá kọ́ ni pé alọ́lọ́run fún ẹ nímọ̀ má pa ìmọ́lẹ̀ mọ́ yẹn pẹ̀lú òkùnkùn ẹ̀ṣẹ̀ ọba wa padà sẹ́kùn ní òkùnkùn lọ́jọ́ tó ti gbé àwọn yẹn wọ́n á máa lọ pẹ̀lú ìmọ́lẹ̀ wọn ni wọ́n máa mú lọ níbẹ̀ gbogbo àwa tí nǹkan ti yé ẹ má ṣe káwọn yẹn sínú ẹ látọwọ́ wa làwọn kan fi máa ń sọ̀rọ̀ zálàlẹ̀ álámù ọ̀rọ̀ yẹn jọra wọn kọ papọ̀ ìdá zálàlẹ̀ álímù zálàlẹ̀ álámù ẹni tá à ń wò kó lómọ ni tọ́ba ti sùn pẹ́rẹ́ irú mọ́sálà àti ọ̀yà kò ṣe mistake lórí ẹ̀ lọ́bẹ̀ èdè lọ sí pẹ́rẹ́ àbájọlọ ayé ìlú kára yìí lórí pé báwọn sọ̀rọ̀ sí ìlú èkó wọn ti dọ̀ zálàlẹ̀ àlàmù gbogbo ayé òfin ni o àbájọlọ yẹn táwọn fojú sí lára bí ó sì yẹ ká rí kíkélé lóòtítọ́ àtìmọ́lẹ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́bàjá pé kìkì dá sí lẹ́nu lèlè asafi sẹ̀dí ni lókun ẹ mọ̀ sí àwọn ọlọ́ba ti wí lèlè asafi sẹ̀dí ọ̀rọ̀ ti dójú ẹ̀ nìyẹn lè asafi ṣẹlí pẹ̀lú rẹ̀ ní tí wọ́n bẹ́ẹ̀ ti ṣe láti gbọ́dọ̀ lára sọ pé lè asafi ṣẹlí. ìyẹn ni pé nǹkan tí à ń rò ọ̀tọ̀ ni wọ́n dá bá wọ́n bẹ ti lè gbé ọ̀rọ̀ báyìí pé lè asa òun lẹ́yìn àwọn alákọ̀wé sẹ́mọ̀ bí iye yẹn bá sẹ̀ kú náà sọ́ọ́rì náà wọ́n wí fún yẹn àwọn dókítà bá ti tó tó lálákọ̀wé sọ́ọ́rì níjọ́ tí yá fi kú ẹni tí bá mi tọ́jú ọ wá pè mí àfa sọ́ọ́rí mo ní sọ́ọ́rí bò sọ́ọ́rí sọ́ọ́rí fúkiri kí ló ń tẹ̀lé arákùnrin ẹ̀ kéré mo dára sọ́ọ́rí bò wá ní láti di pẹ́pẹ́ tẹ̀ ta sí mi lára ìyá mi sọ́ọ́rí sọ́ọ́rí àwọn àwọn afẹ́lẹ́ lẹ́ asam ẹtikẹ́tì rẹ̀ ẹgbẹ́ mo dáhùn rẹ̀ kan rẹ̀ nǹkan bá tó bá di bí olùmọ́ lọ sí pàápàá jùlọ àwọn mọ́sálà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé bá aráwọn olùmọ̀ àyẹjú ẹ̀ bí ọ̀rọ̀ democracy. tọ́lá wọ̀ yẹ kó sínú tó pè ní fíkìhù nẹ́wàásì. tí wọ́n sàlàyé ẹ̀ dákun kí ni ń yẹ democracy wọ́n kàn ní fúnfún ṣáàbì ni ìdájọ́ táwọn èèyàn yọ ọwọ́ ọlọ́run kó ń bẹ̀ yẹn yẹn òun ló ń pè ní democracy kò sí tọ́lọ́run bẹ̀ rárá bí tí nǹkan mọ̀ ìtumọ̀ democracy nìyẹn. irú rẹ̀ wọ́n gbọ́ nínú àwọn àlùkòrò nínú mọ̀kàntọ́là táwọn sọ sọlá sọ pé xeyrun nasi kọ́rù mọ̀lẹ́bí náà yẹlú náà mọ̀lẹ́bí náà yẹlú náà náà àdéhùn ìgbọ́ràn mọ̀lẹ́bí náà yẹlú náà àwọn eléyìí nínú àwọn àjálù lè yẹ dápẹ́ bá wa yọjú rẹ o làwọn olùmọ̀ fi fa ẹ wọ́n yọ wọn lọ́wọ́ kó bẹ́ẹ̀ yẹ bẹ́ẹ̀ ah, kú kúrò o ẹ bá jẹ àpárọ̀ tara jẹ mọ́ tọ́lọ́ ní alẹ́ wọlé na wọlé ẹgbẹ́rún tàbárọ̀ kálọ́ ọ̀rọ̀ bùnà àlàyé lòún òun nígbà táwọn sọ pé káwọn yẹ ẹ ju nínú àwọn àjálù nítorí wọn ọmọ ẹnì kan mọ́tò fẹ́ẹ́ lè rí tíra láti jọ àfi kásẹ̀ lọ báwọn olùmọ̀ tá a sì bẹ̀rù ọlọ́run tá a sàlàyé kí ni wọ́n ti ń bẹ̀. ọ̀rọ̀ yóò sì clear rárá ibo ni tí wọ́n ń bì bó wọ́n ṣe máa ń bì ọ̀nà òní máa ń gbà wá gbogbo ẹ̀fọ́ ẹ̀rẹ́ àlàyé yà á sùn. tí wọ́n bá dì í tẹ́ àwọn tí wọ́n dì í fún gbogbo ni wọ́n lọ nbí wọ́n lọ yẹn kí ni wọ́n lọ sí mbẹ́ kálọ̀ bẹ̀rù ọlọ́wọ́ àwọn tá a máa ń lọ béèrè béèrè lọ́wọ́ àwọn afá ẹni bí wọ́n kẹ́ ń bọ́rọ̀ lérè pé ẹ àwọn mùsùlùmí ẹ àwọn kìí ní àwọn àdìdì ẹ àfá àní àwọn ẹni fẹ́ wí yẹn àti gbọ́ ìbò ní bó wọ́n ti máa ń di àwọn kan ní pé ìbò ní kọ́kọ́ ní tó kọ̀ọ̀kan bẹ́sìn mú náà. níbi pẹ́ẹ́nìkan máa sọ yìí pé ànábì bíbò á àwọn olùdílà àádá mìnàlùkọ́ọ̀lì fàáyì ọ̀rọ̀ bàjẹ́ kí ẹ máa sọ sí ṣàkíyàtọ̀ rọ́sọ́ọ̀lì sọ̀lọ̀ lọ́wọ́ ó dìbò kí ló bẹ̀rẹ̀ tí ó lè wọ ọmọ lásìkò àtẹ́bí àtàwọn sàhábà ìgbòho torí pé ọ̀pọ̀lọpọ̀ ti ẹlòmíì sì tún rẹ̀ kí àti gbowó lèyìn fìyà ní wọn tí ó jáde lẹ́nu mọ́ ẹlòmíì lè sọ pé èmi ọ̀gbá ń tèmi èsì dìírì ìwọ́n náà rẹ̀ kẹ̀kẹ́ tó ọ̀bá rẹ̀ kẹ̀kẹ́ lọ sí tòdodo kò dẹ̀ sínú kòrújù ó ti jọ́ tíjọba rẹ̀ nígbà máa sọ pé ẹni tí ọ̀fẹ́ ti tẹ̀ka àwọn ojú sẹ́wọ̀n ó di kòrújù kó dẹ̀ mi ọ̀bọ̀ ta ń tẹ̀. torí ká tún yẹjú ilé ẹ̀ ẹ̀ lẹ́yìn lẹ́yìn bá takọ láṣẹ ó ó wọ́n pàṣẹ àbí wọ́n ní wọ́n tún kò sí nínú kòró ìjìyà má wulẹ̀ wá wá wí ìradùnkẹ́ ẹ wọ́n èyí lẹ̀ ní àfihàn àfihàn rọ̀fẹ́ wàá ní làwọn èmi kú ayé àtọ́ba aká àìrọ́ ìjọba nàìjíríà máa dà pọ̀ wò ìbá wa fa wàhálà bí èsì kẹ́kẹ́ ọ̀pá àbójú òbójú ìyàwó rẹ ọ̀dárùn-ún mọ̀ sí ọ̀fà gbogbo gbòógè nígbà tí ìyàwó yẹn tún wọ́n tún lọ sí ìjẹ̀gbẹ́ oṣù gbọ́dọ̀ ọ̀yá ẹ máa borí ẹbí ọ̀hún yóò ìkórè ọ̀bá mọ́tì ẹ̀ kó fi ilẹ̀ síjọba yẹ̀ wá dà kí lọ lẹ́lọ́ tó fẹ̀ wúlú ẹ̀ pa wàhálà wọn bá wá fá wọn ò ní wá lára kẹ́kẹ́. àìní ẹni tí ọ̀fà kẹ̀kẹ́ ẹ̀yìn ìgbọ́rò yìí ni bí òní di bíi twelve million mélòó ni wọ́n ní wọ́n kó káàdì ìbò lẹ̀ tí wọ́n ọ̀sà. ẹlòmísìkẹ̀ rẹ̀ pé rubbish nonsense tí wọ́n ń sin bẹ́ẹ̀ ní òjọ́ lọ rubbish nonsense òun ló ń ṣe nítorí ẹ̀dí òun kí ló fẹ́ náà fi kèé sẹ́sì kẹ̀kẹ́ ló yẹ nìyẹn o bébí fẹ́ tó wá tó lójú ọ̀ máa parọ́ balẹ̀ fi rẹ̀ dìbò àwa dìbò bó àwọn ọmọ tẹ̀ka fún sẹ́sì fábẹ̀ lánàá wọn náà àbí torí ọ́ dẹ̀sí o ọmọ máa dẹ̀sí. ṣúrọ́ ni wọ́n fi aláṣẹ ń jè ló bá inú àwọn tí wọ́n ti àwọn ẹni tí wọ́n ti yìí àwọn ní ahlul hilli wà náà àwọn tí wọ́n lè dé tí wọ́n lè tu wọn ò ní pẹ̀lú mi sí torí ọmọ kéékèèké lè mi wọ́n gbọ́dọ̀ ké sí ní abajad gẹ́ ẹ̀yìn àwọn tí wọ́n bá darí wọn wá pè mí wọn ò jẹ́ pè mí wọ́n lọ wá rẹ tó pé tó bá ya wọ́n rẹ bàbá àyà kutukutu àwọn ẹ̀ wá ké sí táwọn sọ pé ẹ ti wá ẹni tẹ́ táwọn olùmọ̀ọ́sẹ̀ máa sọ̀rọ̀ ń parẹ́ ìbò yìí dẹ̀dẹ̀ wo ọmọ wa kàmọ̀ fásitì fún wa bíi táàtì pé pé ọlọ forí gbà bọ̀ fásitì yẹn yà ní tẹ̀sí mú máa lò sùn sí sàrẹ̀ àyà ọlọ forí gbà àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ni láyé kò sẹ́ńtẹ́ ọ̀gọ́ pa sí ìkẹ́ lọ́ọ́ fi gbẹ́sẹ̀ ọ̀rọ̀ tàbá ní mọ́sálà hà ní nǹkan ọ̀gbọ́n lọ forí gbà kẹ́kẹ́ nù nẹ́sùn tọ́mọ ti forí gbà kẹ́kẹ́ nù nẹ́sùn kọ́lá sábà bẹ̀rẹ̀ pé ibo kí ni ẹ bá lẹ́rìí ni ọ̀yà sẹ́ẹ̀rì ò sí nínú sẹ̀rí àbọ̀wọ̀ sí máa ń jẹ́ ni. wọ́n dábí lójú pé ṣíṣe ń kọ́ ẹ̀sìn ọmọ pé ẹ̀rí ọkùnrin yàtọ̀ sí obìnrin ǹjẹ́ bẹ́ẹ̀ ló ti rí mbẹ́ ẹ kọ́kọ́ gbé òtò sí èyí tó yàtọ̀ sí máàkì lẹ́sìkẹ́sì kọ́tọ́. ọba tún bẹ̀rẹ̀ pé kí ni ń jẹ́ bò sẹ́ni tó bá jólùmọ́ ní òdìbò wọ́n ẹ wo bójú sí lọ rẹpẹtẹ ọlọ́dọ̀ pé kọ́lá ìfẹ́wé lẹ́dínà yàìlámù wọ́n lẹ́dínà lá yàìlámù wọ́n ti di àwọn àfa àti wọ́n bẹ̀rù ọlọ́run náà àwọn ní oṣù jẹ́rì yẹn eléyìí tí yóò fẹ́ da igbó gbogbo ẹ̀ papọ̀ tẹ́ òun ní oṣù jẹ́rì ẹ wá ní àtọ̀mùgbó yìí o àti àfa àti òye máa ka kùránì yìí tí ń sin lọ́wọ́ dáadáa yìí tí ń káwọn èèyàn mọ̀ yìí kẹ̀kẹ́ náà jọ ni wọ́n. mọ́ọ́lá tó ń kẹ́ ṣùgbọ́n bí wa ẹ̀rọ ni kí wọ́n á ní bẹ̀tì ìjà wọ́n ní bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ bá pọ̀ ni. tó bá jẹ́ kíkì dá àwọn ẹbí wọn da igbó tí wọ́n dà sílò gbogbo ni wọ́n pọ̀ fún bẹ́ẹ̀ ni majority carry the vote. eléyìí ẹlẹ́ kún kọ́ káàtà torí lẹ́sùn sọ pé àyè tó ti ló ń fi láwù ló ti lóògì àǹsẹ̀ bá a ti wá mú wálé ẹ̀kọ́ kẹ́ni ẹ̀dó fi pé táàtì. ó forí gbádẹ́sùn kò sí ohun tẹ́nìkẹ́ fẹ́ parọ́ fáwa yìí èèyàn ní fẹ́ kú mọ́ ni àti ń dàgbà nígbà tí lé lógójì ọdún kò ìpayà ó lábẹ́ máa páyà mọ́. bá a fọ gbogbo ẹ̀ nígbà wọ́n yẹ bọ́lá ìkejì lọ oṣù ju wa. kí ni wọ́n ń ṣe ń bẹ̀? à ń sọ̀rọ̀ àti màdá wa kí wọ́n ti ọ̀ wọ́n láwọn wà náà ẹ̀ táwọn wà ń bẹ̀ táwọn lọ́ọ́ dáàbò sínú odò. inú nǹkan tí yóò gbọ́dọ̀ yọjú bí ọ̀kan nú ẹ̀ láti jọ níbi wọn ní kí n sọ pé ẹ̀yà ara àtẹ̀yìn bẹ́ẹ̀ ti pọ̀ tó yẹn náà èèyàn méjì fún wa méjì péré ẹ ọkọ wo ètò láti bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ̀rù méjì. wọ́n bá sọ pé mo mi bọ̀ kìnnìkẹ́ mọ́ torí bẹ́ẹ̀ dáfẹ́ má jẹ́ àwa wà wí mọ́ yóò sọ pé irú àwọn mọ́sálà yà á ti sáwọn olùmọ̀ á ti bẹ̀rù ọlọ́wọ́ àní parọ́ fún wọn àní parọ́ fún wọn á sọ bó ti jẹ́ tá a bá sọ pé pàtàwé àwa sheikh ibn tèmi rahimahullah àti ibn àti sheikh albani rahimahullah wọn wà lórí ẹ sáà ni wọn ibn fi rí pé hadith wa yìí nìyí wọn kó ìmọ̀tọ́ bíi ti lọ forí gbà kẹ́kẹ́ nù nǹkan tó nípìnlẹ̀ báyìí tó èèyàn ọ̀ra ṣàdúrà fáwọn olùmọ̀ yẹn yèké bọ́yá àwọn tó ṣàlàyé kínní ọ̀sọ́ délẹ̀ fún wọn kátó ló pé ṣé kan gbádùn rẹ̀ lọ́kùnlọ́ ìgbà wọn padà sẹ́ẹ̀dì lẹ́tà sí wọn wọn padà ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀fà àbáka fásiwá kìtì mọ́ àtúlẹ̀ ayé ìwọ ọlọ́mọ náà ká ṣé fásiwá wọn ni bí ìṣesí nàìjíríà ti wà yìí tí wọ́n bẹ ṣàlàyé ẹ̀ fáwọn àfàwà ìfọ̀sẹ́ni tí ọlọ́wọ́ ti lu wọn ẹ má jẹ́ àparọ́ sara wa jẹ. àwọn tí tí wọ́n sọ pé kí wọ́n lọ ṣe gẹ wọn ò bá dáadáa bọ̀ mẹ́. ẹgbẹ́ yọ àgbà pé ọdẹ ibi tó fẹ́ kà mí ètò tó sọ ẹyí ẹyẹ ẹgbẹ́ oní olómi náà ń ṣe o tí wọ́n bá ti dọ̀wọ̀ kọ́ ọ́ lọ́ọ́ kọ́ ọ́ lọ́ọ́ ọlọ sọhábà oníbàlọ wílọ kí ni ọsẹlẹ àbá àdébí kàmpé àwọn èèyàn ó tún káàdì wọn dà wèrè eléyìí ti dìbò jù nílẹ̀ ẹni tá a wọ pé kandidate wa lánàá asuma amọtìlú náà àádàníyàn ó ti di wèrè o àyẹ̀bẹ̀ kọ́ ilé ìgbìmọ̀ asòfin tẹ́ ẹ mú lọ ọba dọ̀hùn ọba lóhùn lọ́rọ̀ ọba sọ yìí pé innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu nígbà wá wí sọ́wọ́ sọ pé yẹ kóòlù lọ́ọ̀hùn tabaraka wa ta'ala nígbà nǹkan yẹn ń ká dé sí ìgbà tí ọba fífa ya yẹn lè ti máa fẹ́jú sọ ìwà fọwọ́ láwọn ẹni wọ́n lè dọ́gbọ́n gbé tí wọ́n lọ sí fáànù. because constitution Nàìjíríà gẹ́gẹ́ ó ti dorí sá ẹ bá jà pa lọ́sẹ̀ rárá jẹ ó ti dorí sá náà bí ìyẹn mọ bíbélì wọn gbọ́dọ̀ ká kájẹ ní ojú ìsọ̀rọ̀ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ àti gbọ́dọ̀ gbà tó gbẹ ní ìsọ̀rọ̀ ọlọ́wọ́ bọ́mọ kùránù bọ́mọ hadith ọgbọ́dọ̀ ká gbogbo gbọ́dọ̀ wọn máa sọ pé òfin sósósó ẹsẹ̀ kìíní báyìí lọ́ọ́ máa wí òun ló fún ní taqdis alihada huwa al-islam ya akhi. nígbà tí yẹn bá gbowó tọ́ àlè máa sàdúrà pọ́nlọ́wọ́ fún àlùbáńkà sí ní àbí rọ́ṣùwà o ọfọ ọmọwó rẹ̀ ká ṣùgbọ́n pé yóò ṣe àwọn yẹn lọ́nà ìkéyàn bẹ̀rù ọlọ́wọ́ ọba sùfàrà àti yẹn dẹ̀rẹ̀ rẹ̀ kà láti gbowó níyàwó pé kálánfààní báwọn yẹn bọ́ kápolongo ògbó fún ọ. àgbájọ rẹ̀ gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ wà ní ọ̀nà hadam ẹ̀ ń pé imam abáfà ká ní ẹsẹ̀ tiẹ̀ àtẹ̀gbẹ́ olómi àtọ́níná àtọ́níyẹ̀pẹ̀ àtàláfẹ́fẹ́ àtẹ̀gbẹ́ lẹ́kù ẹni tí ń ṣe tiẹ̀ àfáàfẹ́ túmọ̀ sára sí mi ni rọra ní sáláì máa rí láwọn míì tí wọ́n máa fẹgbẹ́ mi èyí tí wọ́n sì ń bá lọ yìí èèyàn kan náà ni wọ́n wọlé ńbẹ̀ tó bá padà yá nínú kẹta àwa àwa dájú gbogbo àwọn tí wọ́n ń polongo òbódó àwọn àfa àfọ olóṣèlú lọ àwa dájú ọlọ àwọn olóṣèlú yẹn kẹ́ sí mọ̀ fáwọn afẹ́tà wọn fáwọn ọ̀tẹ̀ kàní tí wọ́n bá tún dé bẹ̀ tán tó bá tọ̀sẹ̀ tí ń bọ̀ tí wọ́n sọ pé lágbájá inṣáàlá àwọn tún sàdúrà àtọ́sọ́lẹ̀ fún tọ̀ àwọn sì gbàgbá láṣẹ tiwa ni àwọn tí ọ wọ́n rí tẹ̀sí ìparí ìjọba ni ta lọ́wọ́ ajá láàrin wa wọ́n ti sẹ́pẹ̀ ìfúnjí ìparí mi tí wọ́n wá rí ọ̀sẹ̀ ń dáwọ̀ òsì jẹ àfi tó bá jẹ́ tiwọn gẹ́gẹ́ nìkan lọ́wọ́lé lókun ìyẹn nẹ́ẹ̀sì ni àdó àwọn ò lè kulẹ̀ fún fọ́dún mẹ́rin tí ọba padà máa fowó kówó kọ́ máa bó mírí oko rẹ̀ yóò gbìgbì kẹ́yìn ìgbà tí ọba fi parí rẹ̀ jíìmù rẹ̀. tòde ìgbà wọn tó wà ní sáhà tí wọ́n ń ṣe síyáṣà yẹn kẹ wọ́n mọ̀ fáwa yàtọ̀ ibi sálẹ̀fì sùn ní ọ̀rọ̀ àìlẹ́yẹ ṣèkì wọ́n lè má tẹ̀ ká òtúmọ̀ wọ́n ṣàdúrà kan sọ́dẹ̀ fún wa wọ́n sì tún pé àwọn èèyàn pé ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu ní àwọn ọba ti pàṣẹ ẹsẹ̀. ọ̀gbọ́n ló bí àwọn ẹni yìí tí wọ́n fẹ́ bá tó wọ́n yẹn bá dàdí tí wọ́n fẹ́ ka tẹ́lẹ̀ nísìn wọ́n tún máa mú àwọn ọ̀dọ́ kí wọ́n máa gbé wọn ètò ẹ̀rí wà tí wọ́n mú sí ibi ọ̀dà ni àwọn ò lè ṣe bẹ́ẹ̀ aláwọ̀ àdá sẹ́yìn àìlàmú rẹ̀ gádà mọ́lẹ̀lẹ̀ kẹ́sìlámù rẹ̀ àṣẹ. torí bẹ́ẹ̀ àtàlù bá ní lọ́wọ́ sọ̀rọ̀ yẹn àti àwọn akẹ́lẹ́ yẹn káwé fún àlẹ́ ẹ̀kọ́ tó sàlàbí yìí ìwọ lọ wà ó ti wà lórí ìlànà tó wà òkè dáadáa má gbójú ọ̀tún ó sì ṣé káwá ọ̀gẹ́ ah, èmi yìí ìjọba gẹ́gẹ́ ní gẹ́gẹ́ ń tiẹ́ ní ẹ̀ bá lọ sọ́hun yẹn wọ́n fẹ́ sìn ní gbogbo lẹ́gbàá asòfin kẹ̀kẹ́ tí wọ́n ń ṣe lọ́hun yẹn tí ẹ̀ bá wò pé tí wọ́n bá dọ̀wù pé àwọn náà fẹ́ dìbẹ́tì lórí kẹ̀kẹ́ ọwọ́ á di pé dáadáa padà múlẹ̀ òtúbọ̀ fẹ́ sí wọn sí o ẹ má jẹ́ àgbàgbé o ẹ̀rí pẹ́ nìkan lọ́ọ́ bí ọ̀kẹ́ náà olùmọ̀ ó béèrè lọ́wọ́ ẹ̀ wípé àwọn kan ṣe fídíà gbàtí wọn kú fún wọn pẹ̀lú ọpọlọ mi mo ti gbá bídí àwọn ilé nìyẹn kí ni àfa sọ fún àfa ni ọ̀rọ̀ láti tẹ̀lé bídí àṣà bídí à ó fi bídí àdá bídí àpadà ni súdùfà kò sódàfà lè wà bí wọ́n sọ wípé mò ń fọ́sára lẹ́kọ̀ọ́ ánẹ́bẹ̀rẹ̀ yìí wàyí ní asọ́ba fọkàndí àkùtọ̀à ẹ̀tọ́ ìpínlẹ̀ akáyọ̀ fi tún Kùránì ṣùgbọ́n padà kọ̀rẹ́ẹ̀tì mí sẹ́kì náà ló dé tí wọ́n bá lọ ẹ àwọn padà dìbẹ́tì ọ̀rọ̀ yìí ẹ rí kótó bẹ̀rẹ̀ sí lọ́padà rílẹ̀ ẹ ẹ dákun sọ káyà gbà tí fi ń sọ sọ́kà tí fi ń gbà tí fi ń sọ sọmọ́rọ̀ àwọn ènìyàn yóò rẹ wá bẹ́ẹ̀ gbà tí fi ń sọ aláì kò mú àdì sódì fà ọ́kẹ́ ṣe déédéé o lọ́wọ́ lọ́rọ̀ lọ́wọ́ ọba aláṣẹ kò túbọ̀ pé yẹn sẹ́sì ẹ̀sìn má gbàgbé o èrè Nàìjíríà ń bẹ ní gbogbo ilé ìjọba o gbogbo àwọn olóṣèlú àtàwọn àtàwọn bá wọn ṣiṣẹ́ ṣáájú ṣiṣẹ́ wọn náà wá sí àtúwọ̀sọ ọ̀kan èrè nàìjíríà bẹ́ẹ̀ tí wọ́n bá ń yẹ sí àti ẹyẹ sí ẹ̀ èyí náà sábà pé bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ti ń ṣe ìjọba nàìjíríà wọ́n ti tẹ̀síbí ìṣù rẹ̀ náà bá bọ̀ lọ wá dáadáa bó láti di ilé yẹn náà ṣé mùsùlùmí tó gbọ́dọ̀ máa ṣe yẹ sàfún sọ́nàmù ìgbésọ́nàmù ẹ̀kú kalẹ̀ lọ́wọ́ wá di dáadáa bí ọba yẹ ọ́ sọlẹmù ń bẹ láwọn ilé ìgbìmọ̀ asòfin o ẹsìn bá gbàgbé bàbá pé nǹkan ní sọlẹmù òun lè rí tó nǹkan nú ẹyẹ òun ni ó gbé lẹ́yìn bí òsín wa ẹ̀ dáhùn ni ọ̀sọ̀rọ̀ di yẹn sọ àyàn ọlọ́nkọ́ bá ní kẹ́ gbogbo bí ìṣe rí yẹn tí wọ́n bá sọ fún wọn ah, ẹ má dé díẹ̀ ni wọ́n sẹ́sì á máa bẹ lọ́rùn ìtọ́lọ́ gbogbo eléyìí tá à ń sáré yìí tọ́ba yìí pé Islam ó tó wa lọ nìkan báyìí tó wa lọ́wọ́ látijọ́ yìí yóò ti tó wa lọ́wọ́ ṣùgbọ́n kò sí pọ́nẹ́ burú ni ẹ wo bọ́sàrì sí òfò ọjọ́ kejì ọjà náà kí ni wọ́n bá fọ́ bóṣù ń bẹ lẹ́wọ̀n ní sísè ìjọba rẹ̀ ẹ wájú ọtí bàtà yìí ti dé bẹ́ẹ̀ ẹ máa tẹ̀ra ẹ yẹ ẹnìkan bíi mi àwọn kan ní sùn wọ́n bẹ́ẹ̀ dàbí ní mọ́sálì ni. láti ẹ wà ní mùsùlùmí nǹkan lò ẹ wà sí pọ́ọ̀sì kí asagbádẹ ti ń sáré àgbàjọba àgbàjọba kí ló bá bọ̀ ọjọ́ kejì ọjà. nígbà tí ìṣe sátúrò ọdún yàrá nínú sálá lò tọ́lọ́ fi gbàgbọ́ dílé sallallahu alaihi wa sallam ẹ̀bùrú ni gbogbo eléyìí ẹ̀rọ ìjà dára aláàbò ẹ̀bùrú ọ̀dẹ̀bùrú ẹ̀rọ gbígbà tó sọ sáláfà lájọ yẹn kọ́ ìlà tó gùn ni wípé yóò pẹ́ kéèyàn tó débi tó yẹn lọ. wọ́n tẹ̀ bùrù ọmọ fi kéèyàn náà tẹ̀ bùrù lókè gègì èyẹ lè lọ́kọ́ sínú wo orí òkè tó ló ti gídágídá ní ọ̀rọ̀ pé bóun ní ìsìn yẹn eléyìí lónìí mọ́ màá wò náà. ọ̀dẹ̀ wí yìí gùn ó wá tọ́ ẹ̀fúrú ní ká sọ pé ẹ̀jẹ̀ àtọ̀ ẹ̀jẹ̀ àtẹ̀ kàdébẹ̀ àlùgáyà tó láfẹ́ rẹ̀ wàsílà ọba kàrárà wàsílà bò ibi tá ń lọ ní kókó ẹ̀rù tarí ká sọ̀ débẹ̀ ọba àjà sí pé dìbò kọ́rọ̀ kan ní átàtì débi táwa ń lọ lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run náà lẹ́fẹ́ ní lẹ́ńlọ́mọ́lẹ̀ tí ẹ bá kú lórí bẹ́ẹ̀ ẹ má gbàgbé ọ̀kẹ́ ìjọ́kọ̀lá bí wọ́n dìbò ní gómìnà tọ́lá náà fún àbí wọ́n dé ẹbí bí. ń kà lọ́wọ́ kí ló padà tẹ́lẹ̀ tí yẹn bá ti lọ ọmọlẹ̀ ńkọ́. tí yẹn bá ti lọ ọmọlẹ̀ káwọn pé kákẹ́ fi dọ́wọ́ ni wọn ò gbọ́dọ̀ sọ pé dandan àwọn amọ̀lẹ̀ mọ́. àbẹ́yẹ ti lọ nìkan tí wọ́n ní kónkólẹ̀ ní orúkọ Jésù bàbá wọ ó sì gbé ọjọ́ ìkòyí ọmọ rẹ̀ yìí tó fẹ́ lọ kò wọ́n náà ti hàn mí. lẹ́ni táwọn fojú wòye pẹ́lẹ́sì ní adébíbí tá ń lọ yẹn ni ó ní o tá lọ sí lọ. àwọn sọ èyí kí wọ́n tún dá wa báwọn ìfọ̀ àti ṣe ń jòdì tó gbẹ bọ́rẹ́lẹ̀. ìyá fẹ́ fẹ́ yà ah, wọ́n ní àdọ̀ balẹ̀ àádọ́ náà ni àwọn onídọ̀ o wọ́n bá faramọ́ yà wọ́n kọ́ faramọ́. ọ̀dà ilẹ̀ ráyà lẹ́yìn àti bẹ́ẹ̀ láti ah, àwọn náà fa náà ní oṣù ìfikùnmọ́ ti dá wa tí wọ́n ti máa ń kọ́ wa nígbà táwa ní ìfọ́ àdùnní ni wọ́n lọ sí. ọlọ́ fa dànù ní o torí ẹ̀sìn tá a fẹ́ ṣe yẹn ẹ̀sìn abẹ́sìn ní ìyẹn bá kú lórí ibẹ̀ nǹkan kí lè yóò fi já kọ̀ọ̀kan náà ọ̀nà sùkàn. torí bẹ́ẹ̀ dàgbà ẹ já má tara wa jẹ mọ́. ìfẹ́sìn wọn lọ sí lọ́wọ́ ẹni tó lè parọ́ fáwa mílíọ̀nù ọ̀dájú títí owó ló là ń lọ ká lọ́wọ́ wọ́n fẹ́ lọ ka owó ní ọ̀wọ́. àwọn ẹ̀sán àwọn ẹ̀sán ti bá wọn polongo àwọn ẹ̀sán fẹ́ gba náírà ni. tòṣùgbọ́n ká máa parọ́ mẹ́sìn yẹn ká lọ bẹ̀rù ọlọ́run ọba sùkàn. níbo la ti lọ òun ni lẹ́tà tẹ́ni yẹn kọ̀ tọmọ ya rẹ̀ gbé ọlọ́run ti fún ẹ mímọ̀ báyìí àwa náà ń ké sí gbogbo àtàlẹ́ dáǹkẹ́ kà báwo òṣòdodo ẹlòmí ọ sọ èyẹ sì lè má ti kó láyé èèyàn kàbùkù. tàbá ní káàkiri gbogbo ẹnu sọ̀rọ̀ táwọn èèyàn ní sọ fálá kàtàkì kìkà nígbà tí wọn bá gba kàtàkì kìkì ọlọ́run nígbà wà lálá kàtàkì kìkì onísúnlẹ̀ tó tó délé ńlọ́lọ́run ti àwà láti sọ sórí ilé ọlọ́run ní jámà kàtàkì. torí bẹ́ẹ̀ má yí pa ìmọ́lẹ̀ ẹ̀mọ́ rẹ yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú òkùnkùn ẹ̀ṣẹ̀ wọ́n máa jà sí pé wọ́n á padà wá lọ sẹ́kù nínú òkùnkùn lọ́jọ́ tí àwọn èèyàn bá ń rìn tìmọ́lẹ̀ tìmọ́lẹ̀ mọ́ wọn ìlàlẹ̀ ìjẹ́nà lọ́sàrò ìjẹ́nà. ọ̀yẹ̀jẹ̀ á tún mú bíi méjì sí káwá fi dúró. nínú hadith abdullahi ibn umar ìwádìí ti lé iná lẹ̀ wọ́n lọ jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ pé. أفضل من كلمة حكمة يزيده الله بها أولى أو يرد يرده بها أو ولا. أي عظيم قالوا لي دادا في غازي في بوت الله ومع ذلك آخر أنفعني من به. قال إن شاء الله صلى الله عليه وسلم صحيح ọmọ kò ní sẹ́ẹ̀bù kan fọmọ ìyá rẹ̀ tó gbólóhùn kan lọ́jọ́ gbólóhùn ọgbọ́n ẹ gbọ́mọ ìyá yà á fi lé sí ìmọ̀nà àbí tí ó da padà kó nínú ìparun yẹn ni o ìparun pàápàá jùlọ ẹbọ ìparun ni o kátàwé ẹ̀sọ́lẹ̀ káyọ̀ má polú ẹbọ ni o ìparun lóyún má fi àlè padà fà káńsù sọlájẹ ló pè ní mo bì kọ́ tàbí ẹ̀kọ́ káyọ̀ má kó síbẹ̀ gbélé òdò ẹ̀ga ti sọ sẹ́nà fáwọn yẹn nìyẹn ẹ̀sìn ló ti kókó ọlọ́run ò ní bí wáyé pé sáré di ìjọba dé ṣùgbọ́n tó oníkàwé ìjọ ọlọ́run á bí wa. ṣé orí táwọn yìí dùn ṣé orí ṣe ọlọ́wọ́ abẹ́rẹ́ ṣùgbọ́n sígbà tẹ wà láyé jẹ́ níjọba sí ṣé ipa àwọn tí wọn àlè fìlà fásitì rọ́ọ̀sì dà gbogbo ògbà ẹ̀sìn dáwà ń kọ̀rọ̀ ẹ̀sìn gbagba òfò nígbà tá a tọ́ bó ṣe jẹ́. bákan náà nínú àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ káàb wọ́n ní. حوى فإني منور لمعلمك علم ومتعلمه قبورهم حتى يستوحش لمكانه لا يستوحش لمكانه wọ́n ní ọlọ́wọ́ ọba rẹ̀ ń sẹ́yọ́ ìmísí sàdẹ́bí musa alayisalaatu salam wọ́n ní lọ́ọ́ kọ́ rere kó o sì fi máa wéyàn fàhínní múnáwérú lè mọ àlèmí làyìn torí èmi ọlọ́run máa tàn ìmọ́lẹ̀. fẹ́ni bí bá ń kàwé yẹn nímọ̀ wọ́n mú sàálìmì atẹnidí lọ kọ́ ìmọ̀ màá tẹ̀ mọ́lẹ̀ fi gbogbo rọrùn sáré wọn hàtà láyé sọ̀rọ̀ ṣíṣú lèmọ̀káàdì tí wọ́n fi ní fáyọ̀ láyé tó wà ẹjá tó báyìí ká fi àyè bẹ́ẹ̀ lọ. الأول الثاني الثالث الرابع والخامس نعم Wàlíkùn sálọ́m. Náà. Gbogbo ẹ̀ lọ́wọ́. Tọ́ bá fẹ́ kí wíńdí rù. Wọ́n ní bí ẹ̀ lè sálámà ẹ̀yọ̀ kan. Nígbà tí ẹ̀ bá kí mẹ́tẹ̀ẹ̀ta tán. Àbí kí ẹ̀ sì kí méjì kan sálámà. Wọ́n á sẹ̀ kẹyọ̀ ọtún sàtàyà kọ sálámù méjèèjì lọlọ lọlọ àlẹ. wàhálẹ́kùn sálámù. Wọ́n ò ní wíwẹ̀ Nàìjíríà àbá mélòó ni máa ń lọ bí wọ́n ti ń dìbò nàìjíríà ò jẹ́ sí bẹ́ẹ̀ ogun ọ̀sẹ̀lẹ̀ nàìjíríà ò sì gbogbo ọlọ́run níjà orogun lórílẹ̀‐èdè tó bá di pé ẹ má kírun mọ́sálásí mọ́ wàhálà ń sùn àwọn èèyàn nífẹ̀ẹ́ gbóhun tálàtẹ̀ yẹn wí yóò sì di wàhálà wọ́n kẹ́ sẹ́rí gbogbo orú àwọn àfa bẹ́ẹ̀ wọ́n gbowó àti wọ́n sì fẹ́ gbowó wọ́n bá wọn polongo ẹ̀rí pé làákàyè wọn sọ ìjẹ́gbà wọn sọ̀rọ̀ ìjẹ́ mẹ́rin wọn má di ìwà àbáyà wọn wá ẹ̀yin má dara yín láàmú ẹlòmíì gbowó ó sì mọ̀ pé òun tún padà máa rówó ọba bá wọn ti sẹ́yìn dáadáa. maaleykum salaam. Thank àwọn sọ pé kọ́lọ̀ wò ni wọ́n máa bọ̀ sí abẹ́ àtàwọn wò ara lè fún wa ní ọdún wa lọ wò wọ́n. Thank you wọ́n máa kà ní òun wí jẹ ni nítorí pé ojú wọn ní ìkìlá òun ni kéèyàn ṣiṣẹ́ tó di ẹ́ńsì kọ́ má torí yẹn sí kéèyàn sì pa nkẹ́sì kọ́ má torí yẹn pàṣẹ kọ́ ọgbọ́n òun làwọn fi bọ́ mẹ́ ìjọba máa wí ìdàrẹ́ rẹ̀ bí wí èmi wọn kà sọ̀rọ̀ àdìsọ́ lọ́wọ́ yìí ọmọ sọ́kẹ́ ọlọ́wọ́ àbá ìtọ́sọ́ jí kura ló ẹ ọ ètè táwọn ọgbọ́n àrékèrèkè táwọn jálà bí ẹ máa ń ó mọ̀ fún òní kẹ́kẹ́ tó wọ́n gbé fún yóò àtàrí káwọn ọmọjọ yóò àyà fún ọlọ́wọ́ náà ọmọ yóò fi gbàdúrà ẹ máa jalè nígbà bá dẹ̀ ka kùránì jẹ lọ yẹn látòrí ẹ̀ ní Ah, ìwọ náà mọ̀ ọ̀n tẹ̀sán àwọn náà lálẹ́ yìí sinmi ọ̀dùn wa ni yà nàìjíríà yìí kò sẹ́ni olè parọ́ fáwọn àkọ́kọ́ tí wọ́n sọ níbẹ̀ èyí sọ̀nà one two tí wọ́n bá dọ̀hùn kí wọ́n lọ sí oyé wa sábà kẹrin àparọ̀ nara àjẹ lóhùn. tó bá tọ́jú kì ẹ lọ wádìí gbogbo nǹkan tó padà ń rinlẹ̀ ní nàìjíríà ó lè má jẹ lẹ́sìn gangan ni ó gbé nǹkan yẹn lójú sí dáadáa yóò fi rinlẹ̀. ìyẹn ló fi wá nù ọ asaru kàbí hadithi kan táwọn olùmọ̀ padà bọ ọgbẹ tabali ká máa wọ tí kò àbí ká wọ kìkì náà kébè ní ọwọ́ àmẹ tí wọn fi lọ sí wọn kò la ọlọ́run lè rẹ̀ sí wàláhì tó ṣe yípe ohun táwọn ẹni tó jẹ́ mùsùlùmí ò ní ṣe wá á ṣe. ẹgbẹ́rún ọlọ́run ọba kẹgbẹ́ lọ bá ọmọ ìyá tó fi ba gbogbo sọ mọ́sálásí ọ̀sọ́ di ilé ìdọ̀tí. bí kí ọba mọ́sálásí jẹ́ ni kí ẹ máa polongo òṣèlú mọ́sálásí o. ẹ wá sọ wípé sáà débi òṣèlú nínú orí burúkú yìí láti mọ́sálásí àdébí ọ̀jẹ̀ bá wọn ṣe. tọ́lọ́ ẹ̀ka làwọn wọ́n rẹ̀ yín nígbà ọ̀dọ́ òun ní ìsìn ṣèbá rẹ̀ lọ́mọ́ wọ́n sí àti ọ̀gbádùn ẹni tí ń tọ́jú rẹ̀ mọ́ ọ̀sẹ̀ nígbà kọ̀ọ̀kan eléyìí ni ọkọ̀ eléyìí fọ́ five million ní o eléyìí fifty million wọ́n ní o eléyìí one hundred ten million ní o wọ́n ní ọmọ ìyá náà wá padà lọ́rọ̀ ẹjú mọ́sílù gbogbo ẹ̀ ń gbọ́ kíra wọn mọ́. wọ́n ń sépèlé ra wọn wọ́n ń búra wọn ẹ dákun sí irun tẹ́sí ní àti nìyẹn ọmọ ìyá rẹ̀ wọ́n ń gbéra wọn wọ́n ń fira wọn sẹ̀sìn lórí ayélujára wọ́n ń wọra wọn lépè wọ́n ò ríra wọn ò ní sálámà. ẹ̀fọ̀ pípìlẹ̀ rẹ̀ fóun lẹ́sìn ṣe nìyẹn wọ́n ń dolórí nígbà wọn ń kà pé ọ̀la lágbájá kan láṣẹ ká fún ẹ̀rọ fi tọ́gbàdà bá wọn dé. nítorí bẹ́ẹ̀ ká má dara wa láàbù àmọ́ wọ́n lọ sí lọ́hùn-ún ó sì yé wa dáadáa ẹni ọba wò bọ́ òun pé òun tó yé òun ní sáà ẹ̀sìn wọn lọ sí ẹ tó gbòde yóò sì jẹ́rìí bẹ́ẹ̀ níwájú ọlọ́run ọba sùhánù tọ́rẹ́ rè ẹ̀sìn gbọ́ mi gẹ́gẹ́ bí ìbéèrè tọmọ ya béèrè nígbà ẹni ó fún ọ lọ́dún ọdún débi tó ṣe é pé wọ́n máa sọ pé òfin sọ́sọ́sọ́ ni wọ́n lọ wí mẹ́ kí pé wọ́n sọ pé nínú súrà báyìí àyà báyìí nínú àdìsí báyìí nínú sahil bukhari àdìsí báyìí nǹkan tá à ń ni, sálá ń sọ nìyí kìí ṣe ohun tí ó fi tẹ̀ka fún ọdún wọn fi dọ́hun nìyẹn wọn lọ sí òun ní òfin sósósó ní wọn fún tẹkidis tó fi ọlọ́run tẹ̀ sí ti wà lẹ̀ ẹnì yẹn kó sí ọ̀dà àtàwọn náà lálẹ́ jẹ́ wọn làwọn ti wà. ìwọ́n tó bá ti dá wọn lójú ó ti jẹ́rìí ìgbà lótìtọ́ lódodo kódà kọ́ọ̀lá lọ́hùn kọ́ọ̀lá rọ̀ṣùl sọ̀hábà wọn lọ́wí lọ́wọ́ torí bó ti jẹ́rìí láyé ìgbà yìí bó ti jẹ́rìí fẹ́jọ́ gbé dàlù sọ̀yà wọn wàhálẹ́kùn sálá ọ̀dọ̀ ọ̀tá. Yeah àwọn wo ọ̀wá ìgbẹ́ ìgbà ọ̀bá àwọn fẹ́rẹ́ fún ọ̀wá ìgbà ọ̀bá ìtàgé ìjẹ́ ìgbẹ́lẹ́ ìtàkùwáṣù owó orúkọ nínú àwọn méjì tí ó lè sọ bàbá rẹ̀ wá bẹ̀rẹ̀ ìgbẹ́lẹ́gbẹ̀ẹ́ ìyàrí ni àti ọ̀sẹ̀ àyíkára àti ìgbẹ́lẹ́gbẹ̀ẹ́ wọ́n lẹ́ sáà kàdéèsì fún ọ́sì ti káyà fún wa. báyìí èwo lọ́wọ́ àtọ́nà ọ̀hún ṣe wípé tó bá ti kẹ́kọ̀ọ́ bá ti kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ rí náà <clears throat> nínú àwọn àfáà tí wọ́n ní tí bá fẹ́ ṣe mùsáraka ṣe wọ́n pé wọ́n sọ pé bóòlù yóò ti mọ pé sáà ni àbí mo kọ́ a mùsáraka ni pé ṣé èyí tó ń sèṣin ẹ̀ lè kópa mẹ́ àbí kéèyàn pàdé sẹ́yìn lọ́dún yẹn sì wọ́n fi hàn pé irú sùúrọ̀ yẹn náà ta ń sọ ta ni wọ́n ń ṣe ń jì lóyìn ní máa ń jáde pé kìkì náà olùmọ̀ náà wọ́n kò jọ bọ̀rọ̀ bọ́ ti yẹn sì wọ́n wá wò yí pé lágbájá olùmọ̀ yìí àwọn tètè máa ń bínú wọn gbọ́n kẹta ní rí lọ́dọ̀ wọn náà ní bẹ́ lọ́dọ̀ wọn ẹ jẹ́ ká yẹ ẹni tó ní sùúrù yìí kọ́ máa já láti lọ. ẹtikẹ́tì la fẹ́ ló kéṣe ní tó ní kàtí tẹ́ àbí àti ṣúrọ gbogbo eléyìí tó jẹ́ sílẹ̀ yẹn làwọn lọ sí fún kíni torí ka títẹ̀ yẹn abẹ́ ti kẹ́sì kí ẹsẹ̀ pé mùsùlùmí méjì ò lè bọ́ọ̀dì la kí wọ́n máa fi wọ́n wọra wọn mùsùlùmí méjì wọ́n lè fi wọ́n ra wọn báyìí fi ṣúrọ ni gbogbo àdé àjọ jẹ́ mùsùlùmí àjọ ti kí wọ́n lè wo ta lóní àmẹ́nà lápẹ̀rẹ̀ nísì wọ́n kó mọ́sálásí fàáfẹ́ lé ńjọ́ tí mọ́sálásí ní bùkátà wọ́n bá ní àbá afẹ́ ṣe báyìí mọ́sálásí ní bá wọlé ní jáde ó lè ń bọ̀ wá lójú ti pọ́ lọ́dà bíi pé èèyàn fẹ́ yàgbé ara kí ló dé ẹ o sọ̀rọ̀ ẹni tí ó gbowó yẹ wà ń kalẹ̀ o abáde tó kì máa ń ọba bòde kí ló dé ìrọ̀lẹ́ la tó rí àbẹ́ ti gẹ̀ ṣùgbọ́n padà kò pé tó àwọn àti wẹ̀ nìkan lóye pé akówó báyìí nẹ́mbà a tún nẹ́mbà mùsùlùmí jọ làwọn ọmọ ìyàwó méjèèjì yẹn torí lè yà á lè lò tàbá fẹ́ tíráfù ayò lórí abẹ́ẹ̀tì gẹ̀ẹ́sì kódà fẹ́ yẹn lè mọ́ mú mọ́sálásí gan ìyàwó kìkì dáa fáà lọ́pọ̀ lu mọ́sálásí ìbò làásì ni wọ́n jọ ọmọ súnlẹ̀ wọ́n jọ ọmọ fíkì wọ́n jọ dàgbà gbogbo ẹ̀ ló pé ọyọ ata ló tún nírú kẹfà ọyọ ìwọ máa lọ ṣe irú eléyẹn ni kìí ṣe pé mùsùlùmí méjì ò lè bọ́ bẹ́ẹ̀ sọ àwọn àbá yẹn kẹ́ wò nígbà àwọn ọmọ fẹ́ àwọn gbaragbòdo àwọn ìsìlámì yìí náà wọ́n kú láwọn tí wọ́n láwọn lọ ilé ìjọba tí wọ́n láwọn lọ láwọn òkè lọ́hùn yẹn náà láwọn orúkọ nǹkan kan àwọn ìsìlámù yìí pé àlọ́jà fẹ́sùn àwọn ni wọ́n láwọn lọ débi pé ní wọ́n bá ti wí kẹ́tọ́ tá a kọ́ fẹ́sọ yìí pé ọlọ́ lọ́hùn tá a là lọ́hùn. bọ́lọ̀ bọ́ díẹ̀ sí irúfẹ́ àwọn ẹni ẹni wọ́n ń sọ̀rọ̀ lórí wọn làwọn fi sọ fọ́ gbọ́dọ̀ jọmọ ẹ̀yà fọ́ gbọ́dọ̀ mọ̀ pé ìsìlámù wọn èdè fẹ́ nǹkan tó ní pọ̀ lọ títí náà bọ́lọ̀ bá rí ẹni náà ẹlẹ́yìn mò ń sọ fún ká bá fẹ́ yẹn imam awo wọ́n bá ti jura ẹ sì rí i pé imam ẹnìkan ní ta o ẹnìkejì ṣé sani ẹsẹ mùsùlùmí nu ọmọ ìyá dẹ́lẹ̀ àwọn méjèèjì abẹ́sí kejì ọ̀ nílà dídì láyé mi làdúkù àtàwọn yìí gbàdá ẹ̀dá wọn ọba mú imam lágbájá rẹ ẹ òṣìṣòro òṣìṣòro rà yé wọn àdìsí wọn gbogbo ẹ yé wọn tó ẹni yìí náà gbogbo ẹ lóye ìmọ̀sọ̀rọ̀ òṣìṣòro bẹ̀ fáwọn ṣé ọba ti darí àwọn èèyàn ẹlòmíì ọgbọ́rọ̀ kalẹ̀ báyìí ó wò pé àá ó bú mi lélẹ̀ yìí nígbà bá ti gbé mọ́ mú bẹ́ẹ̀rẹ̀ pé mọ́sálásí òní kú tí ọba mi dọ̀la àbọ̀sẹ̀ ti mọ́ ọ̀rọ̀ bó ti rẹ̀ ń sùn sí mọ́ mú kẹ́tọ́ ọlọ́run kọ́kọ́ bá ní kẹ́ bàbá náà wọ́n ti jáde láyé ń sìn ọlọ́run pé àá ah, ti sọ̀rọ̀ ẹsẹ̀ kiri ìwọ yìí ìwọ tún jí ẹ̀ ìtàn pàánù bìbìbì ni ó tún wà lọ́wọ́ ẹ ní ọ̀rọ̀ abẹ́ tó ṣe ìjàmbá làtẹ́ ní ọ̀rẹ́ tí wọ́n tà ń pa tó ṣe àbàlá máa jáde. kò ní wáyà tí wọ́n ojú lọ́sẹ̀ tí mọ̀ ẹ̀ tó gbogbo orúkẹ́ bẹ́ẹ̀ èyí ó wò tó àdéhùn pọ̀ ní fi yíyan olórí mi tó ti kọ́ yàtọ̀ sí irú ọ̀nà yẹmẹyẹmẹ yẹn ilé kúkú ti mọ̀ gbó fi rọ́ náà pa ẹ má parọ́ tẹ̀ra wọ́n sì ṣe báyìí ṣe ẹ̀nìkan ọjọ́ kìíní kan gbé ẹ ọdún kìíní kan ọba kẹlẹ́ ọ̀yọ́ ṣe ọba kẹlẹ́ nùgù kí ló fà á ẹ sáṣàyàn tútù yẹn náà ní sáyẹ̀dọ̀ ọ̀dọ́dọ̀ ìyáṣà tẹ̀lẹ̀ gàrúbí àlèkàbùsù irọ́ náà ní bẹ́ẹ̀ sínú kẹ́lí ẹ sì lè fi fàṣẹ ìnìyẹn kódà ọjà tó lójú àwọn ẹgbẹ́ ọ̀nà gba pdc wọn wò ní ẹgbẹ́ yìí ẹlẹ́mi wò pé irọ́ èké àbòsí tó ọba á lọ darọ tó torí bẹ́ẹ̀ kọ́ ọba àlejò alágbèsè wa alekun salatu wa Ah. ẹ àwọn fẹ́ẹ̀ fi ń sọ̀rọ̀ ni wọn ní káwọn bá ń a lọ́wọ́ àárín ọ̀gá lè fi báàgì ọkùnrin wá wá àdúrà yìí ti gbà tọ́ba jóbìnrin ẹ̀yọ̀kẹ́ àdúrà ẹ̀yọ̀kẹ́ sí kádọ̀ ọ̀gbà yọ àárín ọ̀gá fi báàgì àwa wí lásán ni tọ́jà ti eyi ẹ̀yìn sí wọn ládùúgbà ẹ̀ lè fi kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah ẹnu tí wọ́n gbá nínú ohun tẹ́mi fi sọ́kọ́ àwọn tó fi yàtọ̀ nìyẹn. káwọn kẹ́ wò sùn fèrè gbogbo wọn. sẹ́sọ̀ pé kárọ̀tù náírà tó fẹ́ ka àti ìlú ti gbà lójú ọmọ àwọn ìwòròwòrò tí wí. mo bó ti yé nìyí àbòtó dáńsọ̀ ní kéfèrè kù. ẹlẹ́sẹ̀ ni ní ẹ̀kọ́ sọ wípé sàyà ìlànà ìdẹ̀kọ́ dá a sì máa sọ ohun tó yé wa yẹn náà ṣùgbọ́n tí ìgbà wa sọ pé kèfèrí ni ẹni tó sọ pé kéèyàn lọ tẹ̀ka á ẹni tí wọ́n gbà àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ láti rí ṣùgbọ́n a sọ pé nìyẹn kí ń pè yẹn lọ síbi ohun tó yẹ pé kì í sẹ̀sì tó táwọn máa wí tiwa nìyẹn a sì máa a sì ní yé máa wí tóró yé wa kọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ sì ṣùgbọ́n pé kèfèrí àyọ̀rọ̀ ń gbọ́dọ̀ ká bá gbọ́ àbẹ́nìkan tó jẹ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa wíru gbólóhùn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó lé kíkọ́ jù ní ọ̀rọ̀ ọba àti ìfọlákùnrin. ẹ táwọn bá wí kò yé wọn ni ló ti yé wọn ni. Thank you àwọn náà sì àwọn ṣọ́ọ̀ṣọ́ pé àwọn òṣìṣẹ́ wọn máa kọ́ ní gbangba náà máa yọ ọ̀tẹ́ bá tó ní lójó ìyá láwọn ohun táwọn ló máa kó. ẹ̀yọ́ rẹ̀ pé ti yàtí ni wọ́n. àlóde ibi tẹ́nìkẹ́ ń kọrin ó ti fò fara náà láàrin àwọn méjì tí wọ́n ń fi gágbága tó ń sọ fẹ́nìkẹ́ bá gan tó gbogbo kéré ìka sọ̀ra fún ẹlòmí ọ̀rọ̀ gidi ní abá àkàn wọn lọ yìí àrọ̀rọ̀ yẹn kó dànù ẹlòmí ọ̀rọ̀ fẹ́ ti yóò wọn ní tẹ̀ka wà láì sí yáàbí burúkú tó tẹ̀lé jẹ́ ní ọ̀sẹ̀ kalọ̀ yìí pẹ̀lú tí ó gbèsè ayélujára ọmọ eléyìí ká sọ́ra yẹmẹyẹmẹ ni gbogbo ohun tí ń tẹ gbogbo ohun tí ń rìn ọba àrà tẹ́lẹ̀ níbi gbogbo ọ̀rọ̀ òdì tẹ́ ẹ bá sọ síra yín nígbà tí wọ́n bá padà mẹ́ni wọlé lọ́sùn làbíjọ́ ni wọ́n sọ ọdíjọ́ mẹ́rin sí ni ẹ wọ̀ pé kíní yẹn lè má ti ń padà mọ́ ẹ̀yin dẹ̀ lóhùn tó bá ti bọ́ọ̀lù ẹ̀dá kò ní ṣe kú mọ́ ẹ̀dá kan jẹ́ ká sọ́ra wa tó ẹ̀yin dẹ̀ bá ti wò pé tó o ti gbà pọ̀ jẹ́rì pípẹ́ sí wọn lọ sí lọ́hùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ wọ́n ti káwọn sọ́jà dé o àwọn eléyìí dẹ̀ ní ewé ni wọ́n sún mọ́ra wọn ò retí rí yẹn tọ́ mi ti rí tracy ti pẹ́ nìkan ṣe kíní kan à wọ́n ti sọ fún ọ pé kí wọ́n gbé wọ́n ti pè jáde ìbọn ní jẹ́bẹ̀. ìbọn ni ẹ̀yin ti mọ̀ yìí pé ọ̀rọ̀ ni òkè ló ti wá. ọ̀rọ̀ bó ti ń sìn ẹ̀dá jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. tó o bá pé ọjọ́ lójú pé ọjẹ́ láyé ọjẹ́ afẹ́kálẹ́dè lọ́lé tọ́ra ìrọ̀lẹ́ alẹ́ ọlágbára kọ́lọ́wọ́ ọmọ sànù wa kọ́lọ́wọ́ ọba ti sáré sọ̀rọ̀ kábàrí wa la ọ̀ kárí pọ̀ sọ̀balẹ̀ ọba jàrú ọba jàrú ọ̀sẹ̀ nàìjíríà o ẹni tí ó jẹ dáadáa tá a sórí ilé tá a rẹ̀ ìmúlẹ̀ ní kọ́lọ́wọ́ ọmọ yẹ fún wa.